bí èèyàn bá ṣe ń ti ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀fẹ́ kéèyàn ò ṣe táwọn tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀fẹ́ ká ṣe sí. ó súnmọ́ yí pé ó ṣe pamọ́ náà ni ó súnmọ́ kó ṣe pamọ́ ni tó bá ti ṣe pamọ́ yóò gba ẹ̀san rẹ̀ lápẹẹrẹ ọmọ tí ń ṣe bí ó ti dá sí àwọn òbí rẹ̀ gbogbo ìwàkiwà ọ̀rọ̀kọ̀rọ̀ kódà ọba débi kó lu bàbá rẹ̀ bàbá ó lu ìyá rẹ̀ táwa fẹ́ sọ pé ọmọ bẹ́ẹ̀ jẹ́ gbé kò jẹ́ gbé o ọmọ tiẹ̀ náà olùjọ kan rò pé báyìí nìsín ọmọ rẹ̀ olùjọ kan so ọmọ rẹ̀ tó wá olùjọ kan yẹn náà ń kọ́ òun náà ṣe pamọ́ náà ni ń ṣe báyìí nìsín bàbá ọ̀daràn lọ dá wàhálà kalẹ̀ sórí àwọn ọmọ tí fìtínà fi lọ tó bá wọ ọlọ́wọ́n ọba ilé kí ọlá tọ́lọ́ba fẹ́ kọ́ parẹ́ ọlọ́wọ́n ọba ilé kí ọlá lè jẹ́ ọ parẹ́ ọlọ́wọ́n ọba ilé kí ọlá lè ti ọmọ kan tí ó wà padà jẹ́ ọmọ ọmọ ọmọ ọmọ tó wọ́n jẹ́ ọmọ dáadáa ẹgbẹ́ wa burú yòó ní sínú gbèsè ayé tiẹ̀ so èyí téèyàn bá ti yọ gbà so òun náà ni Yorùbá ti máa ń pé pé bọ́yé ìbú kan bẹ lórí èèyàn so ká sọra fún ìsì aburú síbi tí wọ́n fẹ́ ká saburú sí ká sọra fún ìgbé dáadáa jìnnà síbi tí wọ́n fẹ́ ká gbé dáadáa jìnnà sí ẹni tí wọ́n ní àti dáadáa sí tó fi ẹ̀sìn ọlọ́pàá àti ẹ̀ka ti dáadáa tó jẹ́ pé wọ́n níwọ̀ ká ti dáadáa sí wọn tá àti dáadáa sí wọn ó burú jáì ó burú jáì ìbẹ̀ láti wọn ẹni sọ pé nítorí sísílẹ̀ ló ń gba ìgún lọ́wọ́ ló ń jà ló ti ń jà lórí ẹ̀ ń bọ̀ jẹ́ pé àwọn nǹkan tí ó yẹ kó ṣe láburú ó ti ṣe àwọn tó yẹ kó ṣe ní dáadáa ó sì pé jù sílẹ̀ tí ó ṣe ọlọ́kùtàlà àìlà wà àìlà bọ́lá ọba ìlékè láti wá mú wáyé nítorí bọ́lá ọba ìlékè ló fi mú ọ̀rọ̀ kan àbáṣe kan tọ́lọ́ fẹ́ kọ́sẹ̀ bọ́lá ọba ìlékè ló fi lè mú ni ó ní ìdí pàtàkì tọ́lọ́wọ́n ọba ilé kẹlá fi ń ṣe ìfín wáyé bẹ́ẹ̀ ọlọ́run là ń bẹ́ẹ̀ kọ́lọ́run dákun kó ṣe àánú fẹ́mi àti ẹnì kọ̀ọ̀kan wa. ìpè ṣẹ̀rí islam gbà pé pé ń bẹ̀ tọ́ ẹnu mọ̀ pé ṣẹ̀rí islam kọ́ fún wa bá àgbọ̀dọ̀ máa ti pè á àfi tọ́rọ̀ bá dojú ẹ̀sán pápátá tí ò ti ń ta lè fi ẹjọ́ jù bẹ́ẹ̀ náà lọ ìyàwó ń kó wọ lóní ó lé mi kọ mo ní lọ́dún wo mo ti travel pẹ̀ yìí oyún oṣù mélòó wọn ní bẹ́ńkùn rẹ̀ alẹ́ yìí lẹ́ni wọn bá nínú òfin ẹ̀sìn ọlọ́run tó bá ti takora wọn wọn lọ sọ́dọ̀ ẹni tó di adájọ́ ẹ̀sìn wọn yóò ṣe wá sí fún wọn ẹnìkan náà ẹ̀yìn méjèèjì ń parọ́ o ọlọ́run mọ̀ pé ẹnìkan náà ẹ̀yìn méjèèjì ń parọ́ wọ́n pé òun ló ní òun gbóhùn kọ́ lòun ní ẹnìkan náà ẹ̀yìn méjèèjì ń parọ́ ẹ sì jẹ́wọ́ láyé bí báyìí ìyá ayé ìkéré títàlì kìyàmà ẹ̀sìn ayé ìkéré títàlì kìyàmà wọ́n bá ti pọ̀ tún ọ̀bá wọn ò bẹ ti jẹ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ fi ọlọ́run jẹ́rìí lẹ́ẹ̀mẹrin lẹ́yìn ìgbà tó bá fọlọ́n jẹ́rìí yóò ní ìgbé jìnnà sí kí ọlọ́run kọ́ máa bá òun tóun bá kú yóò fọlọ́n jẹ́rìí lórí pé òun fọlọ́n jẹ́rìí pé dájájú ìyàwó òun ságbèrè òun fọlọ́n jẹ́rìí pé ìyàwó òun ságbèrè ké sóun lòun lóyún inú rẹ̀ yóò bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹrin ẹlẹ́ẹ̀karùn báyìí yóò ní ìgbé jìnnà sí kí ọlọ́run kọ́ máa bá òun náà fọlọ́n jẹ́rìí pé òun fi ọlọ́run bá jẹ́rìí pé ọkọ òun parọ́ mọ́ òun ni kóun ságbèrè òun fọlọ́run jẹ́rìí pé ọkọ̀ òun parọ́ mọ́ òun ni kóun ságbèrè yóò bẹ lẹ́nu ni ẹlẹ́ẹ̀kan yóò ní ìbínú ọlọ́run kọ́ máa bá òun tọ́ba jẹ́ pé ọkọ̀ òun sọ òdodo kóun sí àgbèrè ìlú àwọn méjèèjì wọn gbọ́dọ̀ pàdé mọ́ láyé ní lákọláyà wọn yà wọn ní gbére pé wọn gbọ́dọ̀ jẹ́ lọ́kọláyà gbére mọ́ ìpè lágbára o anabi sallallahu alayhi wa sallam onílé ìsẹlẹ mọmìnì bí sọ àn mọmìnì ìsẹni tí ìfẹ́ inú bá ti yàn jẹ wọlé là àn mọmìnì ìsílẹ pé yóò máa fẹnu sípè fún yàn wọlé lifa mùmíní èso níbàjẹ́ yàn yóò máa sọ̀rọ̀ bàjẹ́ wọlé lifa bíi mùmíní èsì ata yàn mùmíní èyí ata onítìjú náà ni mùmíní anabi sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam jẹ́ pé yóò wá pé tí ọmọ ẹ̀dẹ́ nìyẹn bá sẹ́ ìpè kan ìpè yẹn máa gùn pé lọ sọ́mà tí a bá ti kù sáà kù díẹ̀ tí ó fi wọ sọ́mà báyìí ó ti hàti àbẹ̀wò àbòsàmà wá àti dúnìhà wọ́n ti gbogbo àwọn ẹ̀lẹ́kùn sọ́mà tí ò ní lè débẹ̀ ìgbé ọmọ sẹ́rí bọ̀ wálẹ̀ tòótọ́ bá ti kùfẹ́ asáàtà tí ó fi rí àǹfààní àti wọnú ilẹ̀ báyìí wọ́n ti gbogbo àwọn ilẹ̀kùn lẹ̀ tí òfin ní ṣe kí ni o tí òfin ní lè wọlẹ̀ kódà yìnyín ọba àgbẹ̀ sọ́kàwé kalẹ̀ tó fẹ́jú báyìí pé yóò kù sínú ẹ̀yọ́ wa gbàgbẹ́ wọnú lẹ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ló ti tilẹ̀kùn lẹ̀ lẹ́yìn náà lè fi ọmọ wa wá ẹni tí wọ́n tẹ̀ fún lọ tẹ́ni yẹn bá jẹ́ ní èpè ìpè ọjà tí ìbá ti tẹ́ni èpè ìpè ọ padà sọ́dọ̀ ẹni tí ló ṣépè ìpè ọba fún orí ẹja jìnnà ṣépè o bàbá tó ṣépè fọmọ rẹ̀ nítorí pọ́ọ́mà sí nǹkan èpè ṣépè náà bá délẹ̀ tán wọ àti ẹ̀ náà lẹ́jọ́ ràn bẹ́ẹ̀ náà ni ṣé ọmọ yìí bá ń sẹ́ni èpè tí bàbá ti wá ṣépè fún kọ́ èpè ọba padà sórí bàbá ọmọ yìí yóò tún máa bá bàbá rán èpè ìbẹ̀ lórí rẹ̀ wọ́n tún jọ máa rán ni ìdí ká máa ṣàdúrà fúnra ara wa ni ó ṣẹlẹ̀ dáadáa láyé àwọn láyé àwọn tó ti síwájú wa o nínú sàhábà ridwanullahi ta'ala alayhi ó ṣẹlẹ̀ sí wọn àfọwọ́ táàdì radiyallahu ta'ala anhu arábìnrin kan ta ọba jiyàn nípa àlàálẹ̀ ó ní afọ asadu múnú lè ń kúnlẹ̀ tiẹ̀ afọ ah, asadu ní èmi tí máa tún gbọdọ̀ mú kankan náà lè onílẹ̀ fún tèmi lẹ́yìn ìgbà tí mo ti gbọ́n tí mo gbọ́ lẹ́yìn òjì lọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam kí lọ gbọ́ ó lẹ́nu sọlọ́n sọ pé làánà Allahu Ọlọ́run kó gbé jìnnà kó gbé jìnnà síkẹ́ o màǹgọ́ yà ọmọ náírà ọ̀rọ̀ ẹ̀ńtọ́ bá ń yí àlàálẹ̀ kó Ọlọ́run kó gbé jìnnà síkẹ́ gbọ́dọ̀ àmọ́ yọ pílà sí rárá wọn ilẹ̀ tá a fi táyé yá mi ilẹ̀ tá a fi táyé tí ó rárí tí ó rárí rárí rárí rárí rárí tí wọ́n sọ pé ẹ̀dá fún sáwọn tó ní ilé ìsìn wò bímọ táyé àgbẹ̀ ẹ̀ bá wò ó bámi bámi pẹ́ bámi kú díẹ̀ bíi tiẹ̀ náà fi tọ̀dọ̀ tèmi yọ fẹ́ẹ̀ ẹn bá yí àlàalẹ̀ fo pàápàá jùlọ ìwà tán fámìlì kan báyìí fámìlì yín àti fámìlì báyìí jọ pa àlàalẹ̀ pọ̀ lọ́ba ń lọ yí pílà ọgbẹ síbòmí ọtàn rẹ dànù tọ́ra rẹ o ó lè ṣe é ti kọ́ ẹ rẹ ni wọ́n ti pínlẹ̀ yẹn ìwọ ló ti ní yá àlá rẹ tó yípo lẹ́yìn ìgbà tí mo ti gbọ́ lọ́dọ̀ ẹni tí mo gbọ́ lọ́dọ̀ òjì sọlá sọlá sálẹ̀ fi ẹni yòówù tó bá mú ègígé kan báyìí àtẹ́lẹwọ́ kan tó bẹ́ẹ̀ mú nínú ilé onílẹ̀ wọ́n fi ilẹ̀ méjèèjì yẹn kọ́ tó bá ti jọ gbé di àlùkìyàmọ̀ ni ọwọ́ ni wọ́n lọ́rùn méjì ìparábìnrin yìí o títí tó fi fọ́ ojú rẹ̀ tó sì fi pa sórí ilẹ̀ rẹ̀ ibi tá yìí sílẹ̀ rẹ̀ ti bẹ̀rẹ̀ gangan ni kò bá mi pa sí ọlọ́run bá sì fọ́ ojú rẹ̀ inú kànga alẹ́ rẹ̀ gangan ló sì kù sí ṣé báyìí nìsín so tí condition bá pè bẹ́ẹ̀ ó lè wáyé bẹ́ẹ̀ o ṣé báyìí nìsín ó lè wáyé gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ pé imaamu ahmad bin hanbal rahimahullah ta'ala wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ lórí àwọn tó ṣe kí wọn pe kùránì lẹ́dà àmọ́ bẹ́ẹ̀ náà ni sheikh tastori pẹ̀lú ahmadu ti ahmadu mirza gulam ahmad wọ́n ti ṣépè fúnra wọn nìyẹn ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ láti bí pèsè lórí ẹni tí ṣépè ṣépè ọjà ó lè wáyé o ó lè wáyé tọba jẹ́ pé bùkátà bá pèsè lọ síbi àmì láì sí bẹ́ẹ̀ ọ̀tọ̀ kí mùsùlùmí mùmí ni ọkàn máa ṣépè ká máa ṣépè fún yàn kọtọ Ọlọ́run bá kọ sáà lọ. bó ṣe ṣe pé àwọn olùdíje wọn bá ìlú lẹ́yìn tí báwọn bá sáà nìkan fún ọ̀sọ̀ tí ó bá wà pé ìpínlẹ̀ ní orí lómìnà ó sì ń fa ìbílẹ̀ ìjàlè ẹgbẹ́ ilé ẹ̀fà wa. Naam ogun bá ṣe ń di ìran lọ síwájú ọmọ ọmọ tó tẹ̀lé orí àwọn tí ègún ti orí ẹ̀ sáré tó ń torí ẹ̀ sáfà sórí ẹ̀ láwọn ti lọ pẹ́ báwo lọ́mọ mùsùlùmí ti lè gẹ̀ẹ́sì tó ń tó ń ṣẹlẹ̀ ní abẹ́ẹ̀ wọ́n ti fi ṣòro sí tó kankan lọ tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ gbọmọgbọmọ bàbá wọn èèyàn bọ́mọdé ọba bá tàn lẹ ẹ̀yìn àgbàlagbà sọ pé ọba àròbá náà lẹ ti pè ní bàbá ìlànà kò sí báwọn kankan kó ti ṣẹlẹ̀ bí ọba bá bàbá bàbá rẹ̀ ó súnmọ́ kọ́ bá bàbá rẹ̀ kò sí àyè nìsín àwọn ìṣẹ̀lẹ̀ kó sì máa ṣẹlẹ̀ tí wọ́n máa sọ pé nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn yín o yóò ti máa gbọ́ kò sí àyè nìsín aha so tó bá ti ń di pé irú rẹ̀ ó ti ń gbọ́ kò sí nǹkan tó lè ṣe ju pé kọ́ lọ fara ti ìgbára lé ọlọ́run ọba ìlẹ̀kẹ́ láti ìmọ̀ràn ti ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àti ìmọ̀ ṣiṣẹ́ olóore ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ó lè la òun dáadáa tó bá jẹ́ nìkan tó ti pọ̀ fara tàwọn ẹni rẹ̀ tó sì rọ ọkàn rẹ̀ fáwọn ẹni rẹ̀ fọlọ́n ọba ìlẹ́kẹ́ọ́lá lábẹ́ àṣẹ táwọn ẹni rẹ̀ ń pa láṣẹ rẹ̀ tó ń ṣe dáadáa tí ń kírun fọlọ́n tí ó rántí ọlọ́run ọlọ́run ọba ìlẹ́kẹ́ọ́lá lè rí kíní ẹ̀kọ́ lórí rẹ̀ tí ò ní sẹ́yìn. ṣé báyìí a ìfẹ́ lọ́run ni o ìfẹ́ lọ́run yóò máa bí ọlọ́run gidigidi gbogbo àwọn nǹkan tí jẹ́ kí ṣàìtọ́nù òjèrè èèyàn yóò máa yóò máa jìnnà sí yóò máa gbọ́ Suratul Baqara dáadáa tàbí kó máa kà á dáadáa àwọn àyàtò rúkìyà kó máa kà á gbogbo àwọn tàwízáàtì gbogbo àwọn àhàdìsì tánàbí sọ fún wa pé àfi máa wá sọkó níbi gbogbo tí já burú yóò ṣe kí ni òye ọmọ ṣe ọlọ́run ọba ìlẹ̀kẹ̀rẹ́ lè là pẹ̀lú òṣìṣẹ́ rẹ̀. kódà tó bá jẹ́ kó ti lọ kó sí kan nínú àwọn ìṣesí wọ̀nyẹn tí ọmọ tó yẹ pé lẹ́yìn ìgbà tó kó sí ni wọ́n tẹ̀ sọ fún pé àkíní ìmọ̀ ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ yìí wọ́n sì ní àwọn ìrandíran yìí ni ẹ̀ máa ń ṣe báyìí fáwọn òbí tàbí ẹ̀ máa ń ṣe báyìí fáwọn èèyàn báyìí báyìí báyìí ìjọba ní lọ́ni tẹ́ ńtọ́ bá rí tọ́ bá jẹ́ pé bàbá yẹn bàbá yẹn tọ́ bá ṣe nǹkan yẹn tí bá ń bẹ láyé kọ́ lọ tọrọ àforíjì lọ́dọ̀ wọn tó dá ní sí ọ̀pọ̀ ní tìgbàlù kó súnmọ́ lọ́n kọ́ máa bí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ọ̀rọ̀ ọ̀nà pẹ̀lú àwọn ọlọ́run subhanahu wa ta'ala pé kọ́lọ́run ṣe kíni o ọlọ́run ká kíni ẹ̀kọ́ lórí rẹ̀ pàápàá jùlọ pẹ̀lú ṣíṣe dáadáa àti wá foríjì tó bá wá foríjì lọ́dọ̀ ọlọ́run àti ìlọ tọrọ àforíjì lọ́dọ̀ ẹni tó ṣe nǹkan yẹn sí tẹ́ni yẹn bá sọ pé mo foríjì ọ̀ ó súnmọ́ pẹ̀lú àwọn ọlọ́run ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá lè ká nǹkan yẹn kú ṣùgbọ́n sẹ́yìn pé kí dé òjò èsì ti ó lè má jẹ́ sí oṣù kan o so ọlọ́run ọba là ń bẹ̀ o ọlọ́run dákun kọ́ má jẹ́ kí aburú kakọ́ ṣẹlẹ̀ lórí wa ọlọ́run dákun má jẹ́ kí aburú ṣẹlẹ̀ lórí wa má sì fún wa ní aburú kan tó ṣe pé tọ́ba tó wá ṣẹlẹ̀ tí ó wàá máa yí àgbà tó gbà lórí ọmọ àti àrọmọdọ́mọ kọ́lọ́nkọ́lá àpò níbi ìlú aburú bẹ́ẹ̀ ọlọ́run tó àlọ́ àlọ́ wa àlọ́. number two. kí nìkan máa dun èyí tí wọ́n wá fún ẹ̀ ní oògùn pé ọ̀fà mìíràn ẹ̀ jẹ́ ìṣòwò lè lu báyìí. irú bo ní dùn tí wọ́n fi kíní ti ṣe é. kí ló ti ń bẹ́ẹ̀ tọ́ba jẹ́ pé yọ̀ọ̀bà tiẹ̀ sí nǹkan bẹ́ẹ̀ yọ̀ yà wọ́n kọ́kọ́ lọ sí tẹ́sì ní àkọ́kọ́ tó ẹlẹ́ẹ̀kejì ni pé tí yọ̀ọ̀bà tiẹ̀ sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ ìjàmà ni ọ̀yà sí ìjàmà tó fi ẹ̀sìn ọlọ́run gbé wá òní ọ̀sẹ̀ iná ti mọ̀ èèyàn haúsá máa ń ṣe ṣe máa ń débò yẹn tó àwọn ọkàn jẹ́ pé wọn ò lówó mọ́ machine rẹ ti wà tó rọrùn láti pé kí fi ṣe kíni o wọ́n fi lè ṣe ìdébò yẹn wọ́n ta ojú bẹ̀ wọ́n kọ́kọ́ ti kíni ike yẹn bọ̀ wọ́n fà wọ́n fà débi pé ojú ibi tó ń dùn yẹn yẹn yóò kó sínú kẹ́yìn tí ó ti sa gbogbo ara jọ lẹ́yìn ìgbà yẹn wọ́n sa ibẹ̀ wọ́n gbé kíni kọ́ọ̀pù yẹn sí wọ́n fà wọ́n fà débi pé gbogbo àwọn ẹ̀jẹ̀ tó bá tí ó bá yóò ṣe kíni o yóò jáde láti bẹ̀ sínú kọ́ọ̀pù yẹn kọ́ọ̀pù tí wọ́n bá gbé síbẹ̀ iye tí wọ́n bá fẹ́ fà wọ́n fà kó bẹ̀ títí lẹ́ni yóò fi rí rọrùn inṣàlá ọ̀tàlá tó bá dé gbò anígbàgbọ́ pé àlàáfíà ọ̀sẹ̀ kìnìún yóò dé sára rẹ̀ àmọ́ àlọ́ máa sábẹ́rẹ́ táwọn akó nǹkan bó nǹkan kí ni wọ́n fi ṣe nǹkan yẹn gan tẹ́ fẹ́ kó sínú rẹ̀ ló sì fi màá pé tí ó ṣe ìwòsàn rẹ̀ nìyẹn tó ṣe á nìsí tó bá yẹ pé ń tọ́yẹ ká wọ́ ká wọ̀ ẹ pé ń tọ́yẹ ká fomi gbóná jó tàbí kankan jó ni tàbí àti lábàbí jó ká ti bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá dáa oníkàṣe kí ni o ká lò láti pé ká fi tọ́jú àmọ́ gbogbo àwọn nǹkan tẹ́nìkan kan máa gbẹ́bù kan á fún wa ẹ sàkẹ́ ẹ̀bù nǹkan báyìí sí ẹ jẹ́ kí mùsùlùmí gidi àwa tá a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ aṣọra fún kó níbi gbogbo àwọn irú ìṣesí burúkú bẹ́ẹ̀ torí òní o nítorí ọ̀la ọlọ́run ti alẹ́ àlẹ́ wà á lọ. Thank you àmọ́ ń tẹ́rí tóbi ti kọ́ fún ọ̀ba lẹ̀ torí pé àlejò lápẹ̀rẹ̀ yẹn wọ́n sì ní tí ọba tí ọba lọ́wọ́ onílé nú yóò ṣòro fàlejò tó wọ̀ lóko tó máa tọ́ka sí sàárẹ̀ àfọ́jú ẹbẹ́ ẹ̀kọ́ ni torí ní ìsìnmọdé sínú òlu jùmọ̀ àdé mọ̀ wá sí jùmọ̀ àkàndé jùmọ̀ àtìmọ̀dé ọba ni mo kẹ́fí sí yàn a gbọ́dọ̀ fẹ̀sùn kan yẹn o àmọ́ dájú ṣe pàtàkì ń bẹ alámọ̀rí tá a bá fi sọ pé lágbájá ìsẹ́ni tí mo lè kírun lẹ́yìn ẹ̀. bóyá bíi sáwọn ṣáájú náà ọ̀pọ̀ tó jẹ́ lẹ́nu ìmáàmù ah, tó lọ́kùnrin. àtọ́bá jẹ́ pé tí ìtọ́jẹ mẹ́bọ lẹ́ni ẹ̀ ń sọ̀rọ̀ lé lórí tí ń sọ tí ń fi ń sọ̀rọ̀ tó dé àdìsí tó báyà lápẹ̀rẹ̀ lónìí à ah, èèyàn gbọ́dọ̀ mọ́ ni bàbá ń gbẹ́jọ́ àwọn ṣéwù báyìí bàbá àwọn nu táwọn ọba rí wọn àwọn ò lè tẹ̀mí táwọn ọba ti bá ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ àánú ayé àwọn nu à ah, bàbá àwọn kìnnìkan à kíní kìí nǹkan ayélujára bẹ́ẹ̀ ni bá ń sọ àti mọ̀kọ́ darun haran ní irú rẹ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀bọ ní ti ń gba ẹnu rẹ̀ jáde irú wọn bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn léwu akẹ́rọ̀ ní ọ̀rọ̀ wọn bọ́ ọba tiẹ̀ kí jọ́ máa ní ẹ̀yìn rẹ̀ kò sábúrú bí kò ṣe kíni o kò sì kọ́ ọmọ rẹ̀ jẹ́jẹ́ náà wọ́rọ́lé kò kíráka méjì míì ní sọ́látù kọ́sùrù rẹ̀ gẹ́gẹ́ bí ìrun arìnrìn àjò rẹ̀ wọ́ àbíkó ṣe kíni o kọ́ kálukọ́ balẹ̀ lọ kó ṣe kí ni kó ṣe yé ni kó ṣe jẹ́ nìyẹn àmọ́ náà ètè bẹ́ẹ̀ tí ìbá ikọ́ ọba ká nǹkan tó burú tó lè gbé yẹn fún mi ẹ̀sìn tó ọ̀ka mọ́ lọ́wọ́ tàbí tó ọ̀ka mọ́ lẹ́nu á sọ pé kò burú kó ṣe kí ni kó ṣe tó lẹ́yìn ọ̀rọ̀ lọ́sọ̀ ara náà. ọba ti dé bẹ́ẹ̀ ní àsìkò ọ̀sẹ̀ ẹ̀ka sájọ lọ́sọ̀ọ́ tààrí lòlò níbi níbi ẹ̀dùn máa ń kọ́ pamọ́ tẹ̀lé ní dúró àwọn ọkọ̀ mi sí kíbla gbàgbé ọ̀sán ìwà wúwa àárọ̀ níbi tí wọ́n ti àkọ́jú sí wọn mi wà láyé tẹ́ẹ̀ bá ti lè dúró sí wúlò láyé a máa wo tààrí ilẹ̀ tẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n tún wá ń padà ń ṣe lẹ́jọ́ lọ padà ń di pé bàbá àwọn tó sàdúrà lọ́jọ́ ẹni mọ́sálásí yẹn wọ́n fẹ́ẹ̀ tún mẹ́rin ni. àgbà nínú mọ́ọ̀sì lọ́yọ̀ yìí. tó ó wá ní pé bàbá mo ní ọ̀padà sọ̀rọ̀ nígbà ìgbà. Ah, wọ́n ṣe mítìn ni. ọ̀pá táwọn mú lọ́wọ́ yìí ọgbẹ́ni ó sọ abájáde wọn ọba ni ọ̀pá amúsá tó lù ú ìdè láti. mo ọlọ́run dá kó sáà lọ. dọ́kà yẹn gbọ́dọ̀ balẹ̀ ni. ọ̀ gbọ́dọ̀ dọ́kà yẹn ọ̀ balẹ̀ ni. tọ́ bá sọ̀ Ìdẹ̀rí. ó ti da abẹ títí tẹ lọ kírun yín yẹn padà tó tiẹ̀ ó ti da abẹ tó tiẹ̀ a a mọ kó o ti rírì rí láyé yìí wọ́n ti wọ́n fa musa báyìí ó bójú rí gbèsè ti báyìí ó ti rí nǹkan rí o ee sẹni tí yẹn lè súnmọ́ láti gbé yẹn o òun ti lóun ọmọ fún òun lè súnmọ́ àti àbẹ́lẹ̀ yìí lọ pé. náà mo béèrè pé kéèyàn sọ gbogbo àwọn jàtijàti gbólóhùn pé ọ̀pá musa gan lélẹ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ní ẹ̀sìn ni o àwọn fojú kékeré wo ni o kéèyàn sọ pé òun ní ọ̀pẹ́ ntọ́lọ́ fún àdébí musa bẹ̀ lọ́wọ́ tọ́jẹ́ mú ẹ́ jíza iṣẹ́ ìyanu tọ́lọ́ fún àdébí musa ni nínú àwọn ọ̀sẹ̀ ìyanu rẹ̀ ní kí a sọ pé òun gangan ni lọ́wọ́ òun. ẹ dákun ọ̀rọ̀ tó lágbára ni o. wọ́n ní ẹ̀ máa fẹ́ gbà sílámù wọ́n ní sẹ́wẹ̀ ni ọ̀tá àjọ àbí kálímà. ṣé kálímà ni ọ̀tá àjọ àbí wẹ́ẹ̀? ẹgbọ́ wọn ní kálímà ni torí pé o lè kú kó tó wẹ̀ tí o bá ti pè kálímà ọ̀lọ́ lásán náà gífà náà o kú jífà tán lẹ́yìn pé gífà èdè lábára ni o jífà tán jífà ní pè ní gífà torí pé o kú kókú ọ̀rọ̀ o kú kú tí o bọ̀ bẹ̀ tí báyìí ní àwọn ọ̀rọ̀ lè ló kú tọ́bi ìlọ́jẹ́ pé òun retí pé kóun ọ̀wẹ́ kóun tó pe ṣàhádà kọ̀wárẹ́ ọkọ̀ bí ó ti wẹ̀ lọ́ba lọ kú jẹ́jẹ́ lè wọ̀rọ̀ lé kó síbi tọ́wọ́ àkọlọ́ ńlá wa o àti kọjá pé kẹ́límà yẹn ni ọkọ̀ọ̀kọ̀ ṣe kí ni o ni ọkọ̀ọ̀kọ̀ pé kódà tí ọba tiẹ̀ wá mọ tọ́ tẹ bá ń sọ̀rọ̀ wẹ̀ tí ò tiẹ̀ kọ́kọ́ tí gbogbo ẹ̀ ti bọ́ sójú ọba gàdì kó ti tàyà mọ̀mù náà kọ́kọ́ kọ́ fi ṣe ìtọ́ba fẹ́ ṣe ìrùn gan tí ọba kọ́kọ́ kí lásìkò yẹn kí ẹsẹ̀ wàá kọ́ bí ó ṣe wẹ̀ ẹ kọ́ bí ó ṣe wẹ̀ ni ẹ̀ ní tẹ̀lé gidi ọlọ́run wọnú ilé ìwẹ̀ lọ tẹ̀fẹ́ lọ́mọ owó owó ẹ̀ ni báyìí tẹ̀ ẹ̀ ọyá wa lọmọdé ni wọn fẹ́ tẹ̀lé lọ sí ọgbà ìlà ọwọ́ àtìlẹ́yìn àbí ẹgbẹ́ ọ̀rẹ́ lè má tẹ̀yìn. ẹni ò lè gbẹ mọjà sanra wa olùkóyè ẹni ò lè gbọ ẹni táwọn ànábì ọlọ́wà ẹsẹ̀ màláyíká o olùkóyè ah báwọn sọ pé tọ̀ àfà ẹ tẹ̀lé títà yẹn lọlé ẹ a nǹkan bí wọ́n tẹ̀lé ṣé báyìí ní sìn a tọ́ba ajọ́kùnrin náà ń kọ́ àgbọ̀dọ̀ síbẹ̀ o a kọ̀ bá a ṣe é wẹ̀ a kọ̀ bá a ṣe é wẹ̀ tọ́ba ti pé ẹ̀kọ́ títí fà á òye bí kẹ́ wá dúró níta léwẹ̀ bomi lẹ́ẹ̀mẹ́ bomi tọwọ́ rẹ lẹ́ẹ̀mẹ́ta kọ̀ fọ́ bọ́ọ̀dì ṣe yẹn sábì bẹ́ẹ̀ ọ̀yà bomi kó tó ṣe báyìí bomi kó ṣe báyìí títí dẹ́ẹ̀fi kọ́ èfò ẹ̀ tán mo rò pé ṣàbùrù bẹ́ẹ̀ àmọ́ pé wàá wọlé tọ̀ ẹ wàá pé àwo ń ká ni mo fẹ́ wọ àwo ń a sì sọ pé ẹlòmíì ilé tí ẹ bí ẹlòmíì ìmọ̀ dàrú mẹ́lòmíì lọ́wọ́ sẹ́ni tó ló wọ̀ màlúwà láti rárá ẹ sì fẹ́ sọ fún pé nínú ìwẹ̀ tí ọwọ́ yìí ó sọ sálùwàlà gbogbo ọ̀rọ̀ bàdójú bẹ́ẹ̀ ti sàlùwà látún fẹ́ tọrọ àlùwà látà ẹ̀ fi gbó tó ń sebí èkó òsì bọ̀yẹ̀ nígbà tẹ́ ẹ̀ jẹ́ papọ̀ wọ́n ti wẹ̀ báyìí ló ti dojú. hàn ah, ṣògo ṣe rí nìyẹn ṣòwò ẹ̀ lè dúró níta tẹ́ ẹ bá ti sọ fún títí tí ọba ṣe kíní o tí ọba yé ọlọ́run bá kò fi yẹ kó sí ọ̀rọ̀ wa ṣe dáadáa. sọta bá ti ń pe kẹ́límọ̀ fún pẹ̀lú tó fẹ́ gba Islam ẹ jẹ́ àmọ́ túmọ̀ pé ògèrè kìí sí islam ògèrè islam tó lálàyé nù ni dáhùn pé tó àṣàrò àṣàrò alá ìlàhà alá ìlàhà ìlàlá ìlàlá wàdà wàdà wàlá ṣẹríkàlà wàlá ṣẹríkàlà wàá ṣàrò wàá ṣàrò àná mọ̀mọ́dá àná mọ̀mọ́dá àbúrò wàbúrò wàrà sóòlù wàrà sóòlù kókó rírẹ o tó kú sẹ́ni o wọ́n tẹ̀ wọlé sínú sẹ́ kóòtù máa rẹ̀ pàápàá jùlọ ṣahada yẹn ó ṣe pàtàkì pé ashhadu an la ilaha illallah ọ̀n láti túmọ̀ rẹ̀ kéde pé mo jẹ́rìí pé kò sọ́ ọba kan olúwa ara o ó túmọ̀ rẹ̀ pé mo jẹ́rìí pé kò sí ẹni tí ìjọsìn tọ́ sí lódodo ló sì tọ́ ọlọ́run ọba wàdáhù ọ̀kan ṣoṣo lọ́lọ́run nínú ìjọsìn yìí sẹ́ẹ̀ láṣàrí ìfẹ́ aláwọ̀ òṣòro gbogbo orí máa ń fọ́ mùsùlùmí o nígbà tí wọn tó ní kìrìtẹ́nìtì tó ń ṣe bọ̀ átẹ́lẹ̀ orí ń pọ̀ orí lè fọ́ mùsùlùmí tó bá wọn tó ta sáà kórí pọ̀ tó gbéra tó yẹ kórí ó tó máa pọ̀ nígbà tó wọ́n ní islam àwọn ọjọ́ kan bẹ tó òfin jẹ́ nígbà tó ń ṣe kìrìtẹ́nìtì rẹ o àwọn àdánwò bẹ́ẹ̀ ni ọlọ́run máa mú wá ní islam náà o ìyẹn lè jẹ́ owó ẹ̀wò nígbà míì tó a sọ pé a ah, nígbà tá a wọ ní islam oúnjẹ wa tún pa kásọ náà lérò pé gbogbo ẹ̀ máa lọ smoothly ni ẹ̀pẹ́ ti fún lọ́ràn lẹ́lòmíì ntẹ́lómi lérò pé bọ́yá òun torí ẹ̀fẹ́ sí islam ní rárá àdáwò oríṣiríṣi lè ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ òye tájọ́ bá ti ṣẹlẹ̀ eégún ò lè gba ní o orí lè gba yá o yéṣu ò lè gba yá o àbá kan ò lè gba yá mọ̀lẹ́kù ò lè gba yá àlùjànnúkù ò lè gba yá igi ò lè gba odò ò lè gba òkúta ò lè ẹsọ gbogbo ẹ̀ kóòrò ò lè gba yá ò lè gba yá ò lè gba ní ò lè gba ní Ọbàtálá ńkọ́ bẹ́ẹ̀ gbogbo ifá gbogbo ẹ̀ ẹsẹ islam tó yẹ kó lọ sẹfà o gbogbo nǹkan yẹn ẹ sàlàyé fún tí ó ti mọ̀ pé ó kò ní pẹ́sẹ̀ ọ̀rọ̀ ìdí ọmọ asọ pé ẹsẹ̀ pé má sòrò gbogbo nǹkan yẹn jẹ́ àmọ́ àṣàlàyé àyè má ṣàlàyé ẹ̀ ẹgbẹ́ ẹlòmíì gba islam kan tí ní káàkiri ẹlòmíì gba islam kan rán darandan náà ni lápẹ̀jẹ́ asọ̀ra gbogbo tí bábọ̀ tí òkú òun fi ṣàyẹ̀ ẹlòmíì kò sí tó ti da tó fẹ́ni tó bá ní òun kó òun ọ̀la dáradára kan kó òun gba owó ní islam tó tó kó farabalẹ̀ pẹ́pẹ́ islam kọ́kọ́ tí ó fi mọ ẹ̀sìn rẹ̀ ṣe bó sáà ní tó ronú ẹ̀mí kó tó padà pinnu pé islam lóun fẹ́ sí ọyẹ kó lè fọjọ́ lẹ̀ fún kọ́ mọ àsìkò tó ń lè máa fi kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn torí tí wọ́n bá ń béèrè pé islam tó lóun ṣe gan ọyà sàlàyé ẹ̀ fún wa nígbà tí ọba kọ́ bóòlù sí ṣe gẹ́gẹ́ bí agbègbè bí ṣe jẹ́ ìbéèrè sí sáàbì ìyá àgbà yẹn kágbà láti. bí irú kí ni. ìsìláàmù takété sí ìyàgbọ́ ìbátan sọ ìsìláàmù ọ̀takété sí èsì lànà mùsùlùmí ìṣèlànà ẹ̀sìn Islam òní pé ká máa dá gbogbo ẹ̀ lẹ̀ ẹ̀tún rí wọn ní máìkò wàásù àyìndé lọ́dálẹ̀ o lórí gbogbo yányá ọmọ onítẹ́tẹ́ ọmọ alágbé ọmọ ọ̀bùtí alágbèrè àní máìkò àlà abẹ́ ẹ̀fọ́ ni máìkò ní àlà subhanallah dákun ẹja sọ̀rọ̀ afúnjá ti jáde wàá di gbogbo mùsùlùmí wàá di oní oníjọsìn Sunday gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Paul máa wo ìtọ́dánú aṣọ níwẹ̀ lọ aláàtàlámù aláàtàlátù tẹ̀wá táwọn obìnrin àwọn ni wọ́n kó sínú fìtínà yẹn páńpẹ́ ẹ̀ṣẹ̀ tọ́ọ̀nù yẹn wà lára wọn púpọ̀ jù àtàlátù tó ń ṣe wọ́n ní irun tí wo obìnrin kí inú ilé gan lórí èdè tó kí mọ́sálásí lọ kátó wá bá àtàlátù tó wá tẹ̀sí jáde inú ilé rẹ̀ ẹlòmíì láti fòso láti mọ̀létí látọ̀jà bẹ̀ wọ́n láì wọ́n ọyá pé aláwo lẹ́ẹ̀méje pé aláwo lẹ́ẹ̀méje kó pé aláwo ọdún ti kẹjọ ọyá aláwo aláwo aláwo aláwo gbẹlọdọ wa ẹrí akó mi kan bọ́ níbi kan ní kọ́ lọ́n sànù wa. Ẹ̀bọ̀ ẹ̀kẹ́ lọ́sẹ̀ ní ìwọ̀sùn. Àníra lórí ibú ni ẹ̀ tó lọ́ọ̀kan lọ́sẹ̀. Aláwọ̀ obìnrin mi nínú rọ̀bùtọ̀ wò ní dáná sáré wọ́n wà táyé wọ́n wà sí sọ wọ́n wà sí kílẹ̀ ń pè wọ́n làwọn wà tájú wò ní dáná sáré kọ̀kọ̀. ìṣe àfa àwọn bá ti sọ náà ni ọkọ wọn ìbá àfẹ ọkọ wọn ìbá àmàfẹ. subhanallah gbogbo jáde àti gbogbo yẹn já ṣọ́ra fún o. kílẹ̀ àfẹ kílẹ̀ lọ sí bẹ́ẹ̀ ni wọ́n lásàlá fún ti ẹ ma tó ma ká ẹ ma salatu ni alahuma salli ala muhammadin wa ala ali muhammadin kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid allahumma barik ala muhammadin wa ala ali muhammadin kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid sẹni wọn ṣe ń bẹ kéde tí wọn ṣe nìyẹn náà ìyẹn kọ́ ni wọn ṣe lórí àyẹsì ọ̀tọ̀ ni tí wọn mọ wí bẹ́ẹ̀ ẹ abẹ ẹkọ ni ọ̀tọ̀ ni tí wọn mọ wí àtìtàgàbùrù làásì àtìtàgàbùrù ẹ bá ní gbóhùn sókè àtìtàgàbùrù làásì àtìtàgà látò yìí àtìtàgà lọ́jàbù tẹ̀kú. àbẹ́yìn gbọ́ pé wọ́n máa wí bẹ́ẹ̀ ìlà ìlà sọ́sàlátò náà láìláìlọ́nà ẹ̀ẹ́dá mi náà láàyè ọ̀fàtì òkàrí ibò ọba àṣírí lè mú omi nìyína násìrò omi náà láàyè ọ̀fàtì òkàrí ibò ọba àṣírí lè mú omi nìyína násìrò mi náà láàyè látàlá tuntun lòun náà. sẹ́ẹ̀rí kámọ́sára wa tó ń dábòbò sóòlù sílẹ̀ lòdì àkàtù àti bébí owó wà ní. kókèlì ò lè pọ́n lórí ni kò sí èméjì kankan bẹ́ẹ̀ owó owó ọ̀sẹ̀ ọ̀ wọlé. Aha, rò pé owó ọ̀sẹ̀ ọ̀ wọlé ìyẹn lélu bó rówó gbà ìyẹn lélu náà gbowó ìyẹn ẹlẹ́ja wọn gbowó wọn rẹ́rìn inú ilé mísánà mo rò pé òwò ṣe rí nìyẹn oríṣiríṣi aburú sí wa ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ọmọ tó white white obìnrin tó ti tó tẹ̀sẹ̀ bàlágà tó white white inú white ìta white gbogbo white ọmọ àtẹnumíṣẹ́ náà míṣẹ́ náà míṣẹ́ náà. Ah, gbaná ẹni tí ọwọ́ àtẹlẹ ní tìlú yọ tẹlẹ gbaná jáde ọkù ọmọ olú ekuru mẹyìn inú ọmọ wù aburú ni mọ̀jà sanra wa aburú ni kódà ní ọdọ wa nísàlẹ̀ ní ibi tá à ń gbé ẹnìkan mọ̀ mọ́ ni o ń takò wa tọba jẹ́ pé sunday yẹn ọdá àti tá à ń ṣe sunday yẹn ọdá kí ló tẹjẹ fáwọn àwọn èèyàn yín tẹ pé wọ́n dá gbogbo àwọn nǹkan lẹ níbi ọsán lè tó máa ń lọ tó wọ wáì wọ́n múra báwọn náà ti múra ni wọ́n múra ní òsì lọ sí kìí táwọn èèyàn ti wà èsì àwọn èèyàn ti wà lọ ẹni pé ẹjọ́ ra yín ẹjọ́ ọdún wà òun náà níjọ tí wọ́n ò sí ní kẹ́nìkan tó dá sàlátì kàkàlẹ̀ ẹjọ́ jimá pé ọjà ní ìṣẹ̀tì sunday mà ẹjọ́ jimá láti sí rárá àwọn obìnrin tó ti pé ohun wọn fìtínà ní pé owó ní wọn ní òtún wọn bá wọn dínwó orin wọn mọ bá wọn dínwó nǹkan nínú mọ́sálásí tí sẹ́ẹ̀dí àsọ yìí pé wọn ó tún máa kéwu wọn tó jẹ́jẹ́ tí wọ́n bá fẹ́ kírun ìrun tá à ń ké sókè wọn gbọdọ̀ ké sókè wọn kì í jẹ́jẹ́ ni wọn á dẹni tí wọn lọ ń pariwo sókè wájú ọkùnrin àti obìnrin. aburú ni o aburú ni o ìjà ṣọ́ra o ìjà ṣọ́ra ìjà ṣọ́ra àwa máa ń pariwo ẹ o tó fi lórí mímbàrí à máa ń pariwo àwọn obìnrin ni dẹ́dẹ́ ṣẹ̀tọ́nù púpọ̀ jù وأن يدير الشيطان لهم قل الله وأقول به استجابه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت